ọláyẹmí là ń hmm? pa ìròyìn wo ni wọ́n ti ẹ̀rí mú wá lọ́sẹ̀ yìí gan. olùwàtòyìn <laughs> eh? eh, nǹkan kan ló má jẹ́ kàyéfì fún mi o tí mo fẹ́ sọ fáwọn aráalé níjọ́ hmm. mọ̀ pé àwọn kan àwọn èèyàn kan ṣe ni wọ́n ń sọ kiri wọ́n ti ẹ̀nà ti ń sọ ti pẹ́ ni hmm. mo bá kà á nínú eh, àtẹ̀jíṣẹ́ lórí àwọn ẹ̀rọ ayárabíàṣá wa wípé bàbá wa pírẹsidẹ́ǹtì ANTP nígbà kan rí ọ̀gbẹ́ni Jídé Kòsọ́kọ́ bàbá wa hmm. Jídé Kòsọ́kọ́ nípèsè ni wọ́n ń lo ìyàwó wọn tán fi ń ṣòwò ni hmm. bàbá bá ní àbà àbà hmm. àwọn ti sọ ara àwọn di àkìtàn nítorí pé kò ń ṣe ìdùnnú àwọn ni àwọn ṣe pàdánù àwọn ìyàwó wọn gbogbo àná la dẹ̀ mọ̀ medical report àwọn nǹkan tó ṣe ikú pa àwọn ìyàwó wọn àwọn èèyàn wá ń sọ nítorí pé nǹkan táwọn èèyàn bá ti rí nǹkan tó fẹ́ dàbí pé hmm. alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta hmm. oríṣiríṣi ìsọkúsọ ni wọ́n máa sọ. bákan náà ni àwọn kan tó wá bi bàbá wa léèrè yìí pé ah lẹ́yìn ikú ìyá wa Rẹ́tà Kòsọ́kọ́ tí wọ́n kú lẹ́yìn ìgbà tí wọ́n bá diabetes jà hmm. ráńpẹ́ pé ṣé bàbá wa tó fẹ́ fẹ́ yàwó mi ni bàbá bá ní ah ah bàbá tó ti ṣe tán ti dàgbà tán ti lé ní eh, sixty three years wọ́n ti ṣe sixty three years mẹ́ta lé ní ọgọ́ta ọdún kí làwọn tún ń wá àwọn ní ọmọ tó ju méjìlá lọ hmm. kí làwọn tún ń wá àti pé ìyàwó ẹrẹ́ta kò sọ̀kan wọ́n fi ọmọ méjìlá tó jẹ́ pé wọ́n sì kéré hmm. pé àwọn ò àwọn ò fẹ́ yàwó mi o àwọn ọmọ àwọn làwọn fẹ́ dojúkọ táwọn fẹ́ gbà ní ti àwọn tó wá ń sọ̀sọ́kùsọ kiri hmm. ọlọ́run àwọn nìkan lólùgbèjà hmm. àwọn dẹ̀ máa ń gbàdúrà sọ́lọ́run pé kó gbé àwọn níjà àwọn hmm. dẹ̀ tiẹ̀ ti ń rí ìdáhùn àdúrà wọn. Hmm.